ètò náà lẹ́wà pẹ̀lú Ọláìdídí ìfẹ́ ẹ̀yìn o <laughs> abáraṣọ mọ̀mí tán náà ni mo fẹ́ bọ́ sí báyìí pẹ̀lú àwọn ìdílé aláyọ̀ tèmi ẹ kú kalẹ̀ ẹ̀yin ìdílé aláyọ̀ ẹ ṣe mọ̀ mm. àwọn aráalé wọn ń gbádùn yín wọ́n ti ń tẹ̀lé wa bọ̀ látàárọ̀ àti wọ́n fẹ́ bọ́ sí abala tí mo pè ní abala ṣé o mọ̀ mí tán ẹ bá mi wojú ọkọ yín kẹ́ bá mi béèrè lọ́wọ́ wọn pé ṣé o mọ̀ mí tán. ṣé mọ̀ mí tán. àmú mọ̀ tán. kí ni wọ́n sọ wọ́n láwọn mọ̀ mi tán. ẹ eh, ẹ eh, a máa mọ̀ nísìn bóyá wọ́n mọ̀ yín tán tàbí wọn ò mọ̀ yín tán ẹ gbà ẹ bá mi fún sísà mi kàn fi sojú wọn sẹ́yìn ká bẹ̀rẹ̀. kàn fi so. ẹ ẹ fi rọra so sẹ́yìn. Ah. ká bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn bọ́dà mi bóyá. wọ́n ti lọ lórí ìtẹ́pẹ́ o máa béèrè àwọn ìbéèrè mẹ́ta kan lọ́wọ́ yín báyìí nípa ìyàwó yín hmm. ẹ máa máa bá mi kọ sílẹ̀ ẹ dẹ̀ gbọ́dọ̀ sọ síta. Ah. ìbéèrè aláwọ̀kọ́ tí mo máa béèrè lọ́wọ́ yín ni pé báwo ni ìyàwó yín ṣe fẹ́ràn láti máa sùn? bí wọ́n ṣe máa ń sùn ẹ jẹ́ kí n fún yín lórí jù bóyá wọ́n máa ń dàyà délẹ̀ ni o hmm. bóyá wọ́n máa ń fẹ́ ẹ̀gbẹ́ ọ̀tún sùn ni o bóyá ẹ̀gbẹ́ òsì lọ fẹ́ràn láti máa sùn bóyá wọ́n fẹ́ràn láti máa sùn káàkà ni o bí àwọn Yorùbá ṣe máa ń sọ ẹ ti mọ̀ jù ó yẹ ẹ ti mọ̀ pa ẹ̀kọ́ kó hàn kí n lè rí ẹ lè parẹ́ tẹ́ bá fẹ́ ẹ parẹ́ láti ìsàlẹ̀ ẹ jẹ́ ń eh eh, parí. ẹ bá mi parí. ẹ̀kọ́ kó tóbi dáadáa. ẹ̀kọ̀ọ̀kan bóyá ẹ̀gbẹ́ ọ̀tún torí kinní yẹn ò ní gbà. Hmm. ẹ ti ń sọ̀rọ̀ síta o ìfẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ síta ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí mo máa béèrè lọ́wọ́ yín sọ pé eléré orí ìtàgé wo ni ìyàwó yín fẹ́ràn jù ìbáà jẹ́ ọkùnrin bá jẹ́ obìnrin. òṣèré orí ìtàgé wo ni ìyàwó yín fẹ́ràn jù wọ́n bá ti rí i báyìí wọ́n ní ah, ìwọ bàbá ìwọ láìkì bàbá yẹn gan-an tẹ́yìn gan àti ẹ̀fẹ́ lè sọ pé gbẹ́mi fẹ́ràn ṣe wá láìkì ẹ̀ ju ìyàwó mi lọ tó <laughs> wá láìkì ẹ̀jẹ̀ mi tí mo jọ́kọ̀ ẹ̀ lọ. <laughs>

ẹ ṣeun sísá mi ẹ bá mi tú <laughs> ìbòjú ẹ lè bá mi mú dání ah. àwọn náà sì máa lò ó ah. Ah, ẹ káàbọ̀ padà sórí ètò bàbá ètò ẹ ṣe ṣe dáadáa lẹ dé a dúpẹ́ o ó yẹ bá mi fi ẹ̀yìn tìkẹ́ á máa dáhùn àwọn ìbéèrè yìí <laughs> ìbéèrè aláwọ̀ká tí mo béèrè lọ́wọ́ ọkọ yín mo ní báwo lẹ ṣe fẹ́ràn láti máa sùn. ẹ méjì náà máa kọ síbẹ̀ torí kí n dìdí mo sọ pé méjì náà ọkọ síbẹ̀ eh. mo láìkí máa dàyàdélẹ̀ tí wọ́n fẹ́ sùn mo dẹ̀ láìkí máa ṣí kàkà báyìí. ẹ pàtàkì fún bọ́dà mi màá fún wọn tán màá fún wọn tán wọn kọ méjì ẹyọkọ náà kọ eh. ṣùgbọ́n ẹyọkọ tó kọ yẹn náà ó wà lára ẹ wọn ni wọn máa ń sùn kàkàkà. Hmm. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí mo béèrè lọ́wọ́ kan yín mo ní òṣèré orí ìtàgé wo lẹ fẹ́ràn láti máa wò. tọkọ wa sọ Yes, mi. iye sọ. ìyẹn lágbára gan o. ó lágbára. ọmọ pé ọmọ kẹ mọ láìka Ọdúnládé. ẹ pàtẹ́wọ́ fún bọ́dà mi wọ́n ti kọ Ọdúnládé. ọmọ kẹ mọ láìka ẹ̀rọ tí máa fi ń lọ sí. ẹ lálẹ́ tẹ̀ ń wò mí gbogbo tẹ̀ ti ń wò mí ẹ̀kọ́ rèé bí mo ti máa ń sọ a gbé abala ìkàlẹ̀ fún wa. Mm láti máa fi ojú sí àwọn nǹkan kéékèèké tẹ́ bá tiẹ̀ béèrè lọ́wọ́ ẹlòmíì ìgbéyàwó ogún ọdún kòńtì ẹ̀ nílè sọ nǹkan kínkínní báyìí nípa ọkọ ẹ̀ tàbí ìyàwó ẹ̀ hmm. ìbéèrè ẹlẹ́kẹta tí mo béèrè lọ́wọ́ ọkọ yín jàre mo ní kí ni sáìsì bàtà ti yín gangan. mo wọ thirty nine mo dẹ̀ wọ forty. ẹ pàtẹ́wọ́ fún gbọ́dà mi wọ́n gbà á tán ọkọ̀ forty thirty nine ẹ tún bá mi pàtẹ́wọ́ fún wọn lẹ́ẹ̀kan ẹ o sísà mi ṣe ti rí i pé iyán ni bọ́dà mi máa jẹ lálẹ́ yìí ẹyẹ ìṣèlérí níwájú ilé ẹjọ́ yìí wípé mo máa gúnyán fún ẹ jẹ lálẹ́ yìí nígbà tá a bá délé abala àkọ́kọ́ láti rí yẹn wọ́n á fẹ́ lọ sí ọ̀dọ̀ sísà mi torí Yorùbá sọ pé ẹyẹ báyìí kì í fò kó fi apá kan fò ó yá ẹgbẹ́ ńlẹ̀ ẹ bá mi fi aṣọ yẹn di ojú tẹ̀yìn náà lọ sọ́nà ẹ̀yìn tọ̀ tọ̀ tọ̀ ló wàá ṣeun. ìbéèrè aláwọ̀ kan nítorí àsìkò mi ń sáré oúnjẹ òkèlè wo ni ọkọ yín fẹ́ràn jù láti máa jẹ oúnjẹ òkèlè. ẹ kọ́kọ́ hàn o. mo ti kọ́ ok ṣé mo lè kí ni ẹ ó ti hàn dáadáa náà bẹ́ẹ̀. ìbéèrè lẹ́ẹ̀kejì mo sọ pé irúfẹ́ eré ìdárayá wo ni ọkọ yín fẹ́ràn jù eré ìdárayá. eré ìdárayá. sport. wo ni wọ́n fẹ́ràn jù eré ìdárayá tí wọ́n fẹ́ràn jù. eré ìdárayá tó ń láìkì ọ̀rọ̀ àbámi kọ́lẹ̀ sọ lẹ́nu. Hmm. àsìkò mi sáré lọ ṣe ti kọ́ mo ti kọ́ ìbéèrè lẹ́ẹ̀kẹta títí yín ni ọ̀sẹ̀ mélòó tàbí ọjọ́ mélòó ni ọkọ yín máa ń lò kó tó gẹrun ẹ̀kànra kọ ọjọ́ márùn-ún ọ̀sẹ̀ méjì ọjọ́ mẹ́fà ọjọ́ méjì ọjọ́ mẹ́wàá ni wọ́n máa ń lò kí wọ́n tó gẹrun. mo ti kọ́. ẹ eh ẹ ṣeun a ò rí ọjọ́ náà mo sọ lókun. ṣé ń tú ojú mi. bẹ́ẹ̀ ni sà ẹ ní àǹfààní láti tú ojú mi. ẹ káàbọ̀ padà sórí ètò bàbá ètò ṣé dáadáa lè dé. nítorí ẹ̀yin ti lọ sí ìrìn àjò ní ìgbà díẹ̀ ìbéèrè aláwọ̀ kan tí mo béèrè lọ́wọ́ ìyàwó yín ni pé oúnjẹ òkèlè wo lẹ fẹ́ràn láti máa jẹ ẹ̀bà ni mo fẹ́ràn jù. Ah, ẹ pàtẹ́wọ́ fún sísítà mi wọ́n kọ ẹ̀bà ẹ̀bà. Hmm. ìbéèrè lẹ́ẹ̀kejì tí mo béèrè lọ́wọ́ ìyàwó yín ni pé eré ìdárayá wo lẹ fẹ́ràn jù láti bóyá láti máa ṣe o tàbí láti máa wo anyone. mo fẹ́ràn ijó mm-hmm. bọ́ọ̀lù àtẹ̀ṣẹ́. Ah, sísá mi ti gbẹlúgẹ o <laughs> wọ́n ti gbẹlúgẹ o àwọn kan jọ́ọ̀gì pé bóyá ẹ fẹ́ràn láti máa jọ́ọ̀gì ìjó gbẹ̀mí hmm, tí ẹ̀rọ bí wọ́n máa kọ ijó tòótọ́. Eh, <laughs> mi lè mọ mi lè mọ ìdárayá mi. Eh, ìdárayá mi ah, ah, èmi ò mọ pé ìdárayá ni tó bá jẹ́ pé yẹn ijó ni omi o. <laughs> Eh, ẹ ẹ gbà á ẹ má ẹ má ẹ má ẹ má ẹ fi ọkàn balẹ̀ ṣe gbọ́. ìbéèrè lẹ́ẹ̀kẹta tí mo béèrè lọ́wọ́ ìyàwó yín ni pé ọ̀sẹ̀ mélòó lẹ máa ń lò kẹ́ tó lọ gẹrun. ọ̀sẹ̀ kan àbọ̀ tí n bá bízì mm. nígbà míì tí n bá délé láwọn gan tí wọ́n máa complain pé mm. kí tẹ̀ gẹrun like three four days wọ́n lè máa ti complain bọ̀ ọ̀sẹ̀ kan tó bá pẹ́ jù ní wọ́n náà ní àfọ̀ week. ẹ ẹ bá mi pàtẹ́wọ́ fún brọ́dà mi sísítà mi kọ ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ kan ẹ̀ẹ́dẹ̀ pàtẹ́wọ́ ó yẹ pàtẹ́wọ́ fúnra yín <laughs> nítorí àwọn olólùfẹ́ méjì tí mo gbà lálejò lénìí wọ́n mọ ara wọn tán dáadáa wọ́n dẹ̀ fi akọyọ mo ti ń sọ gbogbo ojú tó ń wò mí brọ́dà tó wò mí lọ́kọ yẹn ṣé ẹ̀yin náà mọ ìyàwó yín dáadáa ṣé ẹ mọ ọkọ yín dáadáa ẹ̀hún tó dára ni ká máa mọ àwọn ìyàwó wa ká máa mọ àwọn ọkọ wa ó ṣe pàtàkì ó tún máa ń jẹ́ kí ìfẹ́ kó gbilẹ̀ nínú ilé ó máa ń jẹ́ kí ìfẹ́ kó gbilẹ̀ nínú ìgbéyàwó wa ẹ ṣe ẹ ṣeun gan ni mo dúpẹ́ nítorí pé mo pè yín ẹ̀dẹ̀ jẹ́ mi mm. ẹ ò kó tó di pé mo lọ sílé agbára brọ́dà mi kí ni èròǹgbà àti yín sí àwọn ọkùnrin tó jẹ́ pé wọn kì í fẹ́ fi ojú sùn ìyàwó wọn. ojú sùn. Hmm, pé hmm. kàn tiẹ̀ mọ àwọn nǹkan kéékèèké wọ́n ní ẹ jẹ́ kó lọ máa ṣe tiẹ̀ ẹ jẹ́ kémi náà lọ máa ṣe tèmi. Hmm. kò dáa kò dáa because tá a ṣe wà yìí lọ́kọláya a gbọ́dọ̀ jẹ́ ká mọ ìrìn ẹsẹ̀ ọkọ kí ìyàwó ọkọ náà mọ títí ìyàwó because ok tí n bá sọ fún ìyàwó mi sin tó ń bá sọ fún ìyàwó mi pé ṣọ́ọ̀bù ni mo wà hmm. tí mi ò bá sí ṣọ́ọ̀bù ìyàwó mi máa ti mọ ibi tí mo wà at that hmm. moment nítorí tí n bá fẹ́ kúrò ṣọ́ọ̀bù tí n bá ń lọ sin tí n bá lọ sí ọ́fíìsì mi ìyàwó mi ti mọ pé mo lọ sí ọ́fíìsì ó ti mọ pé tí n bá ti dé ọ́fíìsì máa mo ti dé ọ́fíìsì tí n bá jáde bóyá mo sáré níṣẹ́ wọ́n pè mí tí n bá ṣe ń gbé báàgì mi pé mo lọ báyìí àwọn kan pè mí ibi báyìí ni mo lọ tí n bá débẹ̀ máa pè ẹ́ hmm tọ́wọ́n náà bá fẹ́ jáde wọ́n ti máa sọ pé òun gbà ẹnìkan pé àwọn sì láti sáré hmm. wá bá àwọn ṣiṣẹ́ o tọ́wọ́n bá débẹ̀ àwọn á pè mí tó dẹ̀ pé mo mọ̀ pé tí n bá máa ní ẹ lọ bá mi wò ìyàwó mi bì báyìí ọmọ bá ń bẹ̀ so dáa ká jẹ́ ká mọ inú ara wa ká dẹ̀ máa gbìyànjú láti máa ṣàlàyé à àbó òrìlé ni nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ni o so máa ń jẹ́ kí ọkọ àtìyàwó understand ara wọn dáadáa. dáadáa ẹ ẹ ẹ̀yin aráalé ọ̀rọ̀ nìyẹn lé ní wọ́n ní ká mọ̀nú ara wa ká tún finú tán ara wa dáadáa ó máa ń jẹ́ kí ọkọ àtìyàwó kan understand ara wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ohun tó dára ni torí ẹ̀ náà la ṣe gbé abala ṣòmò mi tàn yìí kalẹ̀ gbogbo ẹ̀yin ìyàwó àti ọkọ tẹ́ wà lé ó di dandan kẹ́ ẹ máa fi ojú sùn àwọn nǹkan kéékèèké tí ẹ tí ẹ rò pé tẹ́nì kejì gan ò lè rò pé ọkọ mi mọ̀ nípa mi táwọn bá sọ tó bá sọ pé kíní yìí ò ṣe báyìí ìyẹn wá wò pé ah ah tó o mọ kíní yìí ó máa ń jẹ́ kí inú èèyàn dùn ó máa ń mú ìwúrí wá ni bẹ́ẹ̀ ni orí ètò bàbá ètò náà ni mo ṣì wà ẹ má ti lọ síbi kankan wá ṣì wà lórí ètò mo fẹ́ lọ sí òkè lọ́hùn nígbà tí màá bá padà dé màá bọ́ sí abala eré ìfẹ́ nítorí pé àwọn àwọn ìdílé aláyọ̀ tèmi wọ́n máa tún ṣeré ìfẹ́ fún wa lórí ètò lẹ́ni ẹ̀kú kalẹ̀.